وكل بدعة ضلالة وكل ضلالة في النار ìwà pálí tí ó dáa ìwà yìí tí ó dáa jù nínú àwọn ìwà ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ló ti torí rẹ̀ rán lẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam láti wá ṣiṣẹ́ lórí lórí ilẹ̀ ayé ìwà tó dáa tó jẹ́ wà yìí ó kó ìwà wíwù sí ọlọ́run ọba wa ó kó sínú gẹ́gẹ́ bó ṣe kó ìwà wíwù sí àwọn ẹ̀dá gẹ́gẹ́ bó náà ṣe bẹ nínú ẹ̀. ẹ wá rí ìwà sí àwọn ẹ̀dá nínú àwọn ìwà tó pàtàkì tí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala tí ó fẹ́ kí a mójútó lórí rẹ̀ òun náà ni ń ta mọ̀ ní sílàtò rahim tá a máa ń pè lédè Yorùbá ní síso ẹbí pọ̀ ẹ̀rí ìwà ká so ẹbí pọ̀ ká kó ẹbí mára ká ṣe ká báwọn ẹbí wa lò pẹ̀lú dáadáa min awjabil wajiba nínú pé nǹkan jọ́ràn yàn láyé. ọ̀ràn àyàn tó tóbi òun ni ká máa sọ ẹbí wa pọ̀ òun lòun náà jẹ́ mùsùlùmí ò wá lè là níwájú ọlọ́run àyàfi kó ṣe pé nínú àwọn nǹkan tó rí mójútó nígbà tí ń bẹ lórí ilẹ̀ ayé òun náà ni àlámọ̀rí ìwà kaṣu ẹbí pọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó pé àkíyèsí wa níbi kaṣu ẹbí pọ̀. anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun náà pàkíyèsí wa níbi ká sọ ẹbí pọ̀ àwọn onímọ̀ wọ́n tún wá fi ìgbìyànjú láti kojúbọ lọ́rọ̀ ọlọ́run àti lọ́rọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam láti tún máa fi pàtàkì ká sọ ẹbí wa pọ̀ láti máa fi rinlẹ̀ fún wa àwọn onímọ̀ wá gbìyànjú láti kó àwọn ẹ̀kọ́ àti àwọn àlàyé ìmọ̀ jáde ní tí ó yẹ ó yé wa pé ìdí ẹ̀fẹ́ so ẹbí pọ̀ yìí ǹjẹ́ kí ni ìtumọ̀ rẹ̀ ìfẹ́ so ẹbí pọ̀ kí ni àgbọ́yé rẹ̀ ìfẹ́ so ẹbí pọ̀ ọ̀nà wo làá máa gbé gbà táàfì máa jẹ́ ni tí ń so ẹbí pọ̀ ìjákùn ẹbí kí ni ìtumọ̀ rẹ̀ ìjákùn ẹbí kí làgbọ́yé rẹ̀ ìjákùn ẹbí orí ibú wo lèèyàn máa ń ṣe bọ̀ ń gbogbo ẹ̀ làwọn onímọ̀ wá ṣàlàyé ní ọlọ́kan òjọ̀kan ìran àṣà kan kò lè dá sí nǹkan kan nínú ètò ìgbésí ayé àbí kó ṣe pé tó bá fi tó dá a lọ́lẹ̀ yóò sì máa kù síbì kan tí òfin ìsìláàmù ó wà tún ṣe tó bá fi tí ò dá lọ́lẹ̀ ìsìláàmù ó wà dé náà ni láti wáyọ̀ kó ẹ̀rí ká so ẹbí pọ̀ àti ká jìnnà sí ká jákun ẹbí nínú tí ọ̀pọ̀lọpọ̀ àṣà mójútó ni kódà àṣà alẹ́ yóò bá lò gbẹ́yìn níbi ká mójútó kásẹ̀ bípọ̀ àmọ́ bí àṣà yorùbá ṣe mójútó ìsọ ẹbí pọ̀ tó ààyè ráwọn ibi tó kù sí tó ṣe pé àṣà yorùbá lè má ka ìsọ ẹbí pọ̀ débẹ̀ bẹ́ẹ̀ sì ní nílẹ̀ nínú òfin islam a gbọ́dọ̀ máa sorú àwọn ẹbí náà papọ̀ ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala. kí ni àwọn tá nínú òfin ọlọ́run nínú ọ̀rọ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó ń tọ́ka lórí aṣọ ẹ̀mí pọ̀ àkọ́kọ́ ká tó máa mú àwọn àyà yìí wà tó ń isu anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ẹjẹ́ aṣọ kí ni ìtumọ̀ ni وإيصال ما أمكن من الخير إليهم ودفع ما أمكن من الشر عنهم èyí tá à ń pè ní ẹbí sísọ ẹbí pọ̀ òun náà ní ká máa mú gbogbo ohun tó bá dáa èyí tá mọ̀ pé dáadáa ni ní ọ̀rọ̀ ni ní ìṣe ni ní owó ni ní oúnjẹ ni ká wá máa darí ẹ̀ àwọn tí bíbí jọ pa wá pọ̀. tó yẹ pé ajáde nínú ẹ̀jẹ̀ kan náà tá a máa ṣàlàyé ìbò ní àlá rẹ̀ àwọn tá a bá rí ilé ìjẹ́bíjọ tó wá papọ̀ kí dáadáa mọ wá tọ̀wọ́ wá jọ́ sọ́dọ̀ wọn kí ọ̀rọ̀ tó dá ó mọ tàtọ̀dọ̀ wá bọ́ sọ́dọ̀ wọn ilé ó tàtọ̀dọ̀ wá bọ́ sọ́dọ̀ wọn eléyìí ní ìtumọ̀ pé ni wíwá wọn lọ là ń wá wọn gbogbo irú àwọn eléyìí náà ara péyàn ń so okùn ẹbí pọ̀ náà ni. ẹ wá rí táǹpẹ̀ ní péyàn jápọ̀ ẹbí sábà lókun ẹbí sọ èèyàn já òun náà ní kéèyàn ó mọ̀ rí dáadáa kankan ṣe fáwọn mọ̀lẹ́bí rẹ̀ pé á dáadáa ti ká lọ́rọ̀ tó dáa lẹ́nu ni ká mọ́ sọ̀rọ̀ tó dáa sẹ́bí ẹbí ni ká mọ́ kí nǹkan mọ̀ wa bá àwọn ẹbí wa ẹbí ni. ká má ti ẹ̀ lè wò pé á nínú àwọn ẹbí wa ẹgbẹ́ mi náà ti ṣe dáadáa sí rèé ìjákùn ẹ̀mí ni ká má lè ní ọ̀rọ̀ tó dáa lẹ́nu tàbí kí nǹkan tiẹ̀ wá ṣẹlẹ̀ láàrin àwa àtẹbí wa ká wá ló tán náà nu èmi àti òtún ṣe papọ̀ mọ́ ìjákùn ẹ̀mí ni àyè máa bẹ́ bíbínú àyè máa bẹ́ bíjà ìṣẹ̀lẹ̀ ò máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ nìyàn tá a là á hàn ìsìláàmù ò ní a mọ́ fìbínú hàn nítorí padà mọ́ wa ni àmọ́ bí tó o bá ti fi hàn ibẹ̀ náà ni kó máa sán sí láàrin ìwà àti mọ̀lẹ́bí rẹ̀ ìwà àtẹ́bí rẹ̀ ò gbọ́dọ̀ wá jà káwálé ẹyẹ ẹ bàbá rẹ ni ẹ̀gbọ́n ìyá ni ọmọ ìyá ni ọmọ bàbá ni àwa ń gbọ́ pọ̀ jùlọ ọjọ́ mẹ́rin wa ń lọ lórí ẹ̀ ìwà àti ìwà sọ̀rọ̀ sí ara rí ìwọ òtí ẹ̀ kọ́kọ́ pé káti ẹ̀ lóhùn òfin ọmọ ìwọ òkọ́kọ́ wá lọ káti ẹ̀ lóhùn òbá wá lọ ìwọ òkọ́kọ́ fowó ránṣẹ́ sí káti ẹ̀ lóhùn òfẹ́ bí dáadáa ránṣẹ́ sí wọn mọ́ ìwọ náà tó bá ti ń ṣe léyìí ìwọ náà ti wà mọ́ ẹtí já pẹ̀lú o. láti gbọ́dọ̀ sọ́ra wa pẹ̀lú àwọn ẹbí wa gbogbo mùsùlùmí tí máa ń wà nìjọ́ ọlọ́run ọba nínú tó gbọ́dọ̀ mójútó O náà ni alámọ̀rí àwọn àwọn ẹbí rẹ̀ ẹ wá rí ẹbí tá wí dáadáa ṣíṣe gbogbo èèyàn náà ni dáadáa tọ́ sí lóòótọ́ àmọ́ ẹ̀rí yìí tá a máa ṣe sí àwọn ẹbí wa ipò alákọ̀ọ́kọ́ ni ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n bá wa ṣe sí. ṣíṣe ẹbí pọ̀ táwa wí tá a ní ká ṣe dáadáa sáwọn ẹbí ká ṣe dáadáa sáwọn tọ́jọ bí wa. ká ṣe dáadáa sí gbogbo àwọn tá a mọ̀ pé nǹkan kan pa wá pọ̀ nínú ìpìlẹ̀ ǹjẹ́ kí ni ìdájọ́ rẹ ní òfin ọlọ́run ìyí tí ò sí èméjì ni pé annaha wajiba ìmọ̀ ṣe ẹbí pọ̀ ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn tí bá mójútó yóò mọ lẹ́sàn ó sì lè ṣàtìlẹ̀ wà náà ọ̀ràn yẹn bá gbé sílẹ̀ tí ò bá ṣọ́ra rẹ̀ tí ó tètè túbá ó lè bá nítorí kí ni nítorí pọ̀ sí dáadáa táwọn ẹbí rẹ̀ nítorí pọ̀ sí dáadáa táwọn ẹni tí bíbí jọ payé pọ̀ tá à ń bọ̀ wá sàlàyé kí ni ìtumọ̀ ẹbí gan ìyẹn ní báwọn àmúlẹ̀ bí tá a gbọ́dọ̀ so pọ̀ a gbọ́dọ̀ gbàgbọ́ yẹrẹ o torí tá a bá tún gbàgbọ́ yẹrẹ náà àyìnbọyẹ bí tó yẹ kẹ́lò ní ìsopọ̀ tí ó sì mọ̀ wọ́n lẹ́bí ìjì ìsorí àìsí máa yé ẹlòmíì tóun náà mọ owó rẹ̀ níwò pé ẹbí rẹ̀ sì ní mí o sì ń ta bá padà sínú òfin ọlọ́wọ́ ọba nínú ẹ̀tọ́ ìjẹ́bí ọ̀ kankan mẹ́. tá a bá ti gbàgbọ́ yé rẹ̀ kálukó lè mọ kíni tó ń gbọdọ̀ mọ mójútó dáadáa nínú àwọn pẹ̀lẹ́bí òun. ẹ̀rí ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ olúwaníwá ìdè akọ́rìnà ní ìfàkọ̀ bá ní Israel ọlọ́ni àdìgbà tá a bá wọn bá ní Israel àgbé àdéhùn ìjẹ́ kí àdéhùn tó lọ́wọ́ bá bá wọn gbé àdéhùn táwa wí ìgbésẹ̀ àwọn bá ní Israel nìkan ó kàn èmi ó kàn wọn náà ìjẹ́ kí àdéhùn yìí ó ní pé láta àbùdúnà ìlọ́mọ́ ẹ gbọ́dọ̀ máa lẹ́ni jẹ́ máa jọ́sìn fún àyàfi Allah subhanahu wa ta'ala wa bil walidayni ihsana àwọn òbí yín méjèèjì ìyá àti bàbá ẹ̀mọ́ ti dáadáa sí wọn. ní wazil kurba àwọn ẹni tí ń súnmọ́ tó bá jọ dẹ̀yìn àti wọn papọ̀ tó ṣe pé ìjẹ́ bíbí bíbí payé pọ̀ bóyá búrò ìyá yín ló bí wọn ni o ẹ̀gbọ́n ìyá yín ló bí wọn ni o ìyá kan náà ló bí yín ni o bàbá kan náà ló bí yín ni o ọlọ́run bá láwọn mọ̀lẹ́bí yín nu àwọn náà ẹ gbọ́dọ̀ máa ṣe dáadáa sí i ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá wá ka ilé yìí ó kà á lọ́sàlẹ̀ lẹ́yìn. nínú bòmí náà ní suratul Baqara ní àyà one hundred and seventy seven olúwa ní laysal birr ọlọ́ọ̀ni kéèké nínú dáadáa àǹtí wàllu wujuhakum qibalal mashriqi wal maghrib kéèké olórí dáadáa òun náà ní kẹ́ mọ̀ wọ́pẹ́ níbo ní ibùyọ̀ òòrùn níbo ní ibùwọ̀ òòrùn ibẹ̀ la fẹ́ láti máa lọ sí kírun fọlọ́ ọlọ́wọ́ bá ní dáadáa walakin albir èyí tó ń jẹ́ dáadáa gangan òun náà ni man amana billah ẹni bá nígbàgbọ́ pẹ̀lú allah wal yawmil akhir àti ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyam wal malaika àti àwọn malaika wal kitab ó nígbàgbọ́ sí jíra ọlọ́wọ́ ọba wà nàbí yé ó nígbàgbọ́ sí àwọn ànábì wa olùwàwá ní wà á tàlímàlà ìwọ̀n náà owó rẹ̀ àlà hubbihi tó ń fi bó ṣe fẹ́ràn kówó òun má dínkù àmúrọ́jú iná owó yìí àlá hubbihi zawil qurba tó ń fi bó ṣe fẹ́ràn owó tó tẹ̀wọ̀ kọ́ máa nábì ádámọ̀ ti fẹ́ràn owó yorùbá náà fẹ́ parí ẹ̀ yorùbá ní irun mú lówó kò ṣeé pàtó ìnà ọlọ́wọ́n ọba náà fi rìnlẹ̀ yìí bówó ti jẹ́rùn mú tí ò ṣeé pàtó kìí ṣe bí jẹ́bi rẹ̀ o ọlọ́run láwọn olùṣe dáadáa nìyẹn o tó bá ti ń de pé bí ẹbí rẹ ní owó kọjá ohun mú tá a gbọ́dọ̀ pàtó owó dàbí pépà tá a kàn mọ yọ bí tá a bá lẹ̀ mọ́ ni tá a sì mọ nínú lórí àwọn ẹbí wa ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó láwọn ẹni ọlọ́run àwọn olùṣe dáadáa irun jẹ́ máa rí lọ́dọ̀ títí wọn ọ̀nà lélẹ̀ ọlọ́run bá wa subhanahu wa ta'ala ọlọ́run bá wá sọ àwọn ọ̀rọ̀ nípa ìmọ̀ ṣe dáadáa sí àwọn ẹbí lórí àwọn tó pọ̀ mọ̀ ní ọlọ́run bá sọ na pẹ̀lú sọ́dọ̀tún náhàlì àyà 90 ọlọ́run inna Allaha ya'muru bil adli wal ihsan ọlọ́run bá ń pàṣẹ lórí jẹ́ máa ṣe déédé wal ihsan àti jẹ́ máa ṣe dáadáa wà ìta ìdìl qurba bákan náà àwọn ẹbí yín kẹmọ jẹ́ kí nǹkan mọ sàtọ̀dọ̀ yín kò mọ̀ gbọ́ sí ọ̀dọ̀ wọn ọlọ́wọ́ bá wá subhanahu wa ta'ala níbi kan ní alukur'an olúwa ní fa'ati ìdálùkùrùbá haqqa ọlọ́ ní àwọn ẹbí yín ẹ mọ̀ fún wọn ní ẹ̀tọ́ wọn la ilaha illallah ọlọ́ ní àwọn ẹbí yín ẹ mọ̀ fún wọn ní ẹ̀tọ́ wọn àti ẹbí àtẹ́tẹ̀mí àti tá a bá kówó jọ àti tá a bá gbàgbọ́ yọ ọ̀rọ̀ ọlọ́run àti pọ́sẹ̀ kan bẹ́ nú owó wa tó gbọ́dọ̀ mọ́ lọ sọ́dọ̀ àwọn ẹbí wa. olùwàdé nípa áàtì dàlùkọ́rùbá ṣàkà tó jẹ́ yín ẹ̀fún o nínú owó yín jẹ́ bá kójọ ẹ̀fún náà o nínú àǹfààní tá bá ní ẹni o nínú dáadáa rẹ̀ lọ́dọ̀ yín ẹ̀fún náà o ó burú jáyé káwá ní wọ́n kọ́lé jẹ́ràn kalẹ̀ ọwọ́ akọ́ yàrá yàrá yàrá yàrá ọlọ́pàá òjò kan ìwọ kan lọ kọ́ basement safety ìwọ kan lọ kọ́ three bedroom flat ìwọ kan lọ kọ́ three bedroom flat bíi mẹ́rin lórí ilẹ̀ bíi half lot àwa wò wọ́n tó lọ kọ́ yìí àwa rí sábúlé àbúrò ìyá rẹ̀ tí o pé wọ́n bí ìyá rẹ̀ tán wọ́n wá bí òun náà ìwà ń bẹ́ẹ̀ bí tí ń sùn lábẹ́ bíríìjì níjùmọ́ta láàbìlà ìlọ́wọ́ olùwàní wa áàtì ìdàlùkùrbá ṣàkà ìwọ́jò onúlé àti wà àdíyàwó rẹ̀ ẹ wá jẹ ńgbà ẹjẹ tán chicken rẹ tó ń gbélé lórí ẹjẹ ẹmu ẹmu juice ẹmu gbogbo ẹ àwọn alẹ́gbọ́n ìyá rẹ̀ dà ìwà ń bẹ́ ń bi tí ò tiẹ̀ sí ìròyìn àárọ̀ yìí níbo ni wọ́n wà ẹ̀gbọ́n ìyá rẹ̀ wá sí ìròyìn jẹjẹ ìwọ́n ti wá jẹ débi pé ibi jẹ́ ẹjẹ́ nínú ilé tí ó tún jẹ́kù àwọn ọmọ rẹ̀ gán lọ rẹ̀ dànù gan kódà ìwọ gan ifi láì fi ń bi báwọn ọmọ rẹ ti ń dóúnjẹ nù àbúrò ìyá rẹ òsì tí ì jẹ rẹ òsì tí ọmọ bàbá rẹ tó àwọn ọmọ tiẹ̀ ń lọ léèwé ọ̀rọ̀ owó rán wọn ọ̀nàwó lé wọn lórí yàfùnyàfù kódà skul tó wọ́n jù làwọn ọmọ tiẹ̀ ti ń kàwé àwa ní àkọ́bí bàbá rẹ̀ dà àwa láwọn ọmọ tiẹ̀ kódà gọ́ọ̀mẹ̀ntì skul náà ti lé wọn wálé àwa lè ló náà jẹ wọ́n ní kọ̀ọ̀kan jẹ wọ́n one thousand naira níbo ni wọ́n wà níbo ni wọ́n ó sì nírù rẹ lẹ́bí ó nírù rẹ lábúrò ó nírú rẹ lẹ́gbọ̀n la ilaha illallah ọ̀rọ̀ òjọ́ lórí ilé ìbílẹ̀ òfin ìdàgbàsíyà. àwọn mọ̀lẹ́bí wa àwọn dáadáa àti àwọn ojúṣe tá a gbọ́dọ̀ mọ mójútó òun náà nìyẹn. ọlọ́wọ́ bá aṣọ ní sọ́lọ́tù nìta aya alákọ̀ọ́kọ́ inú àwọn aya tá a níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí náà olúwa ní yá ayyuhannas ó ní mo pẹ́ ẹ̀yin ọmọ olúwa tó ṣe kó dá gbogbo yín min nafsin wahida ibi ẹ̀mí ẹyọ kan péré láti dá yín oná lẹ̀mí ádámà wa khalaqa minha zawja àtàrà ẹ̀mí tádámà òun náà láti wáyọ̀ ìyàwó rẹ̀ tí ń ṣe Hawa wa basta minhuma àtàrà àwọn méjèèjì àwa afọ́n sórí ilẹ̀ rìjálá àìmọye àwọn ọkùnrin ọmọ afọ́n wọn sórí ilẹ̀ wà àti àwọn obìnrin ajẹ́káwọn náà pọ̀ wọ́n ní wọ́n sẹ́mi ní húmọ́ àríjá rẹ̀ nípa sí ọ̀nà nìta atọ́kùnrin àtòbìnrin la jáde lára ádámù àti Hawa olùwàní ẹwà gbọ́ o wattaqullaha alladhi tasaaluna bihi olùwàní ẹ páyè ọlọ́run èmi ọlọ́run tó ṣe pé tọrọ ọba ti ẹ̀fẹ́ dàrú láàrin ara yìí èmi lẹ́ẹ̀ máa ń fi bẹ̀rẹ̀ ayé ọlọ́run ìpò tí wal àwọn páyà àbúrò ìyá rẹ tán bá ní o páyà àbúrò bàbá rẹ kì í ṣe pàjẹ́ tí ó bá tiẹ̀ jẹ́ bọ̀ tọ́lọ̀ bá ní o páyà àwọn bí kì í ṣe pé wọ́n fẹ́ gbé ọtí ga wọn fẹ́ já wálẹ̀ kọ́ ìtumọ̀ rẹ̀ ni pé páyà èmi ọlọ́run lára wọn kọ́ ọmọ wọná látara wọn kí sì ni ó wọn látara ẹbí rẹ òun náà níjọ́ tó kan láti mọ̀ ṣe mú allah subhanahu wa ta'ala ó ní alaykum ìwọ tó o ṣe dáadáa tó àwọn mọ̀lẹ́bí rẹ àwa kọ́ là jì rẹ ọlọ́wọ́ bá mọ̀ ọ́ ìwọ náà tí wọn náà ní dọ́ọ̀fẹ́ rí ṣe bírò ọlọ́wọ́ bá mọ̀ wọn náà la ilaha illallah dúró tó lùwà wá sọ fún wa ìjọba ọmọ wa ba nínú rẹ ilé ní

واتقوا الله الذي تساءلون به والأرحام payà àwọn mọ̀lẹ́bí rẹ̀ má sórí ibú látara wọn ìwọ máa fún wọn ní ìwọ̀ tí wọ́n bá ní lọ́dọ̀ jẹ́ ó dọ̀wọ́ ẹnìkan kan wá jẹ̀má àyímọ̀yé ẹlòmíì ládùúgbò òbí tó wà àwa an rẹ̀ wà láyà ń gbádùn rẹ̀ à ń gbádùn rẹ̀ ó ní fún wa ló ń jẹ àwọn àfa àtẹnudẹ ní ìlú tó wà gbogbo wọn ní olè mọ́tàǹfààní fún amala ilà ìlànà ibo ní káà nọmọ tí ń dúró déjì ò bá sọ́ra rẹ̀ ara àwọn ẹbí rẹ̀ ni ṣé epo lè déwájú ọlọ́ọ̀ níjọ́ ń ó ti ṣiṣẹ́ dáadáa kalẹ̀ ó ti náwó ti náwó bá ládùúgbò ó náwó àfà ó náwó ó ti gbogbo sún náà lọ́rọ̀ lọ́wọ́ àmọ́ yóò kàn kúkú máa lọ sálìjẹ́ náà jọ náà ni okùn ẹbí yóò wá so mọ́lẹ̀ pé ìwọ ọ̀ lè lọ eje lọ ọ lè lọ ọ tó dáadáa lọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ láàtúrà anábùwà Muhammad sallallahu nígbà tó fẹ́ ju afárá sèrásì fún wa ká lè pé àgbákò ń bẹ lórí ẹni tí ò sọ ẹbí pọ̀ bí fi gbogbo ilé ayé yìí ṣe dáadáa kírun ṣe súnà irun rẹ kò sí tẹni tó tó rẹ olólókè dáadáa ẹni kò ní ah ah masha allah alùsùnà àwọn ẹni ọ bí rẹ ti sínú kòtò rẹ tó ìrún wákàtí mara àrùkò ìbọn mọ lọ́wọ́ àwọn rọmọdọ́nù ọ̀lẹ́ kò ọ̀ ṣe bí sẹ́yìn ọmọ gbà kan gbogbo tí ń jẹ́ dáadáa lọ́mọ ṣe kódà tún wá rí i pé lẹ́yìn pọ̀ tún wá ń dìnà sí àdádálẹ̀ ìwọ gan tún gbógun tàwọn oníbídíà tó bá ti gbọ́ pé lálùkè yàmù anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó ń dábàá torí abára àtúrásì abára ìtẹ́rẹ́ débi pé ó tẹ́rẹ́ afẹ́ mẹ́rin tó tẹ́rẹ́ tó ó wá mú bérebére ju ká ní bíléèdì mú lọ níbi tó múdé orí afárá yìí ó ń lọ máa nẹ́bí adámọ́ sì fẹ́ gbà kọjá lọ sínú àlùjọ ẹ̀wà màgbá kò sí mẹ́mẹ́ ni pé abẹ́ afárá abẹ́ rẹ̀ ìsàlẹ̀ rẹ̀ iná jáde ní mẹ́mẹ́ a sì fẹ́ gorí ẹ̀ adájọ́ wa náà ẹlòmíì níbi jíṣẹ́ wọn dá tó lálàáfíà dé ọ̀rọ̀ àwọn agbóhùn onímọ̀ fáwọn ti gbàgbẹ́ kọjá wọ́n kọjá tó tún ọmọ béèrè pé ṣe bọ́lá kọjá lórí afárá tìrátì ọtí kọjá torí pé ànábì nínú wọn wọn ò kọjá bí ìgbà tẹ yẹ fò ní wúù lẹ́ẹ̀kan náà ẹlòmí ò kọjá bí ìgbà tẹ sí sáré tó gbé sáré gbàgbàgbà ẹlòmí ò kọjá bí ìgbà tẹ yẹn ń jọ́ọ̀jì tẹ yẹn ń sáré múlẹ̀ ẹlòmí ò kọjá bí ìgbà tẹ yẹn ń rìn ẹlòmí ò kọjá yóò mọ wọ́ ń bẹ̀ yóò mọ wọ́ ń bẹ̀ ẹlòmí ìṣẹ́rí ibi tí ń ti ń wọ́ ibẹ̀ náà ló ti dákun lọ́jọ́ hànà àmọ́ gbáko ńlá méjì kan dúró lọ́mọ ànábì ádámọ̀ lórí afárá àtúrà àtúrà ló ṣe ń apá kìíní apá kìíní apá kan àmọ́ náà ní bẹ́ẹ̀ ìwọ tá ń kówó mọ́tálásí fún ìwọ tá ń kówó òjọ fún ìwọ tá ń gbé nǹkan sí ọlọ́dọ̀ ìwọ tá ń gbóúnjẹ sí ilé rẹ pé dákun bá gbé ká tó dé ìwọ náà ìdílé kà ti yọ mẹ́ gbogbo àmọ́nà alámọ́nà tó ń jàǹbá àmọ́nà ni ó dúró lẹ́gbẹ̀ẹ́ kan ǹjẹ́ kí ni bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kejì òun náà ni okùn ẹbí sí látọ̀rọ̀ ìlú tó bá dijọ́ dẹ̀ wá rí ta pè lámàánà àti okùn ẹbí anábìwá muhammed sallallahu alayhi wa sallam ó fẹ́ júwèé anábìwá pè wọ́n ní kalali kalali bu nìní tó ṣe kó léyìn tó léyìn débi pé in tó bá ilé dìmú nǹkan náà ní bó àfi kó já nǹkan náà bọ́lẹ̀ gbogbo ẹni bá jà bá àmọ́ náà láyé òkú bójú bẹ́ẹ̀ lọ eyín tá a tẹ̀ ní eyín tó fẹ́ béèrè ń pa àmọ́ náà gbogbo olùjàmbá àmọ́ náà láyé tí a rí ibi tí máa fi ṣe tàbọ́ tàbọ́ lórí afárá gíláàsì ńbẹ̀ ni kàlàlí wo ti gbà mú yóò jù sínú náà jàmbá nínú ẹgbẹ́ kejì wa ni okùn ẹbí rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tọ̀ sí dáadáa sí àbúrò yá rẹ̀ tọ̀ sí dáadáa sí ọmọ yá rẹ̀ tọ̀ bẹ́ẹ̀ di ẹ̀gbọ́ ọmọ bàbá rẹ tó fẹ́jẹ́ káfà nìkan kó ti ẹ̀sà tọ̀dọ̀ ti ẹbọ́sọ́dọ̀ rẹ̀ àwọn yíò náà kìí ṣe gbọ́mọ̀ ìyá rẹ ló bí ó dì ọ́ iṣẹ́ òun gangan ni àìmójútó yóò sì ṣe sábàbí tí wọ́n fi fà ó lórí afárá tìrápì ó di jahannam واتقوا الله الذي تساءلوا تساءلون ẹ páyà èmi ọlọ́dẹ bí jẹra ẹ sì páyà okùn ẹbí ẹ páyà okùn ẹbí abilu ọdúnmọ́lì wa sọ́ra ni wa ìzìhì wa fọ́lẹ̀ ìmójútó okùn ẹbí wa ọlọ́mọta àti ọ̀rọ̀ fún èmi الحمد والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم القيامة الله سبحانه وتعالى من سورة رعد ọlọ́wọ́n bá fẹ́ júwe àgbákò táwọn ẹni tí wọn ò bá sokun ẹbí wọn àwọn ẹni táwọn bá mójútó ẹbí wọn àgbákò tí wọ́n ṣe ọlọ́wọ́n bá ní wàlúùdàrí ìnàyẹ̀kọ̀lù náà àhẹ̀dàláà ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n bá ń tú àdéhùn tẹ́mi ọlọ́run ọba tún bá wọn ṣe káàtì má gbàgbé àdéhùn kan bẹ tá a kà lẹ́ẹ̀kan pé nínú àdéhùn yìí ni ká mẹ́jọ sí gbòǹgàn mẹ́rin àfi ọlọ́run ọba ká ṣe dáadáa sáwọn òbí méjèèjì ká túnmọ̀ wá sókun ẹbí pọ̀ ọlọ́run ọba ní ẹ̀rí àwọn tí wọ́n bá ń tú àdéhùn tán bá wa ṣe ọlọ́run ọlọ́run tún wá gbé e wá padà ọlọ́run tún wá ní wàyẹ̀kọ̀tọ̀ọ́nà máa amara Allahu bihi an yusal ọlọ́run ní okùn ẹbí jẹ́mi ọlọ́run wá ní kan so papọ̀ àwọn wá mọ̀ọ́mọ̀ yọ̀bẹ tí wọ́n sì dáa. dáadáa tá a ní ká máa ṣe sí àwọn ẹbí wọn àwọn wá mọ̀ọ́mọ̀ wọn wá ń ti aburú sí àwọn mọ̀lẹ́bí wọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala olúwa wa yufsiduna fil ard wọn wá ń ba ilẹ̀ èmi ọlọ́run ọba jẹ́ ulaika ọlọ́run láwọn wọn ulaika lahumul la'na ọlọ́run láwọn wọn ìgbéjìnà sí ké èmi ọlọ́run àgbákò èmi ọlọ́run aburú èmi ọlọ́run wàhálà látòdì èmi ọlọ́run ó ní ọmọ jẹ́ o gbogbo àwọn tó ṣe pé wọ́n ń dá okùn ẹbí tá a ní ká mọ̀ ibi tí ó sì padà jẹ́ ilé ìgbẹ̀yìn wọn ilé egú ilé àgbákò ni ó padà jẹ́ ẹ ìlú àmì ọ̀nà àdúrà yìí kọjá kó ní wa ká yẹra wa wò ìwọ náà bí ti ń yìí máa bí ra rẹ pé àwọn mọ̀lẹ́bí أبوى أبو أيوب الأنصاري رضي الله عنه ọlọ́kùnrin kan wá bá nẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ẹ máa wo tó bèrè ó ní akhbirni bi amalin yudkhilni al-janna ilé anábì dákun sọ iṣẹ́ kan fún mi tí n bá iná ti ṣe èdè wà nílẹ̀ náà anábì ni iṣẹ́ ń bẹ̀ iṣẹ́ àkọ́kọ́ ni pé ta'budullah ọlọ́ọ̀nìkan ni ọmọ jẹ́sùn ọlọ́ọ̀nìkan ni ọmọ gbáralé ọlọ́ọ̀nìkan ni ọmọ bẹ̀rù wala tushrik bihi shay'a má fi nǹkan kan ṣorogún ọlọ́run wa tuqimu sala kọ́ ti mọ́ kírun wa tu'ti az-zaka kọ́ mọ́ ìkàkà tọ́ ọba ti ń ṣe lé wa tasilu rahim kọ́ tún wá máa so okùn ẹbí rẹ̀ papọ̀ kọ́ tún wá máa so okùn ẹbí rẹ̀ máa so papọ̀ arábùwá Muhammad sallallahu alayhi wa sallam arábì bẹ júwe nǹkan pè ní okùn ẹbí fún wa. ọlọ́run ọba subhanahu wa ta'ala. ọba wa mú okùn ẹbí anábì ní inna rahim ṣújìnàtún mutamassikatun bil arsh ó ní dáńpẹ̀ ní okùn ẹbí ọba wa mọ̀ọ́mọ̀ so mọ́ ń dáńpẹ̀ ní àlẹ́ àràṣẹ ọlọ́run olókùn ẹbí yìí wọ́n sọ̀rọ̀ pé allahumma ìrí mi gbogbo ẹni tó bá já okùn èmi ẹbí ilé olúwa mi bá ń já òun náà kúrò lára àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ ọlọ́wọ́n bá wá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá wá ń já okùn ẹbí lóhùn pé anarrahmanur rahim anarrahmanur rahim èmi ọlọ́wọ́n ọba lọba tí mo máa ń kẹ́ gbogbo èèyàn láyé àtẹni tó gbọ́ tèmi àtẹni tó gbọ́ tèmi arrahim èmi nìyí máa ṣẹ́ni àwọn tó bá gbọ́ tèmi nìkan níjọ́ gbéra kìyàmù ó ní wa inni ṣàkọ́kùtò lè rahim mi nísìmì ó nínú ọkọ̀ èmi ọlọ́run òun ti yọ ọkọ̀ fẹ́ bí kò ní yé wa ní èdè Yorùbá àfèdè lárúbáwá ṣẹ́fẹ́ ìdá ń pè ní rahimu lédè lárú Yorùbá ó ní okùn ẹbí ṣẹ́ni jáde ń pè ní okùn ẹbí lédè lárúbáwá rahimu ní jẹ́ rahimu okùn ẹbí nu o àti ibi tó ń túmọ̀ ìkẹ́ àṣẹ ìṣokùn ẹbí la fi ń wá ẹ wo ń pè ní ọba wa wá ń jẹ́ rọ̀ṣímù rọ̀ṣímù rọ̀ṣímù àrọ̀ṣímù àrọ̀ṣímù jọmọ́ tó jọra wọn lóòótọ́ àbí jọra wọn ọlọ́run ni mo mọ̀ọ́mọ̀ yọ kọ fún ẹbí mo mọ̀ọ́mọ̀ yọ lára ó mi ni fàmánù wa sọ́làhà wá mi tó ń jẹ́kẹ́ ẹni bá ti ń so okun nì papọ̀ wọ́sọ́ǹtò èmi náà mọ̀ so papọ̀ mọ́tẹ́ mi wàá máa nà hà ẹnikẹ́ni tó bá ilé ti já okùn nì nà ká èmi náà kì í já òun náà dànù kúrò lára kẹ́mi àti àánú mi. sáà ní kéńtà ń pè ní okùn ẹbí àti tó tóbi ní níwájú ọlọ́run bàbá subhanahu wa anabuwa muhammad sallallahu alayhi wa sallam olókun ẹbí bil ó ní ta so mọ́ bí àlẹ́ ara ṣọ́ mọ́. ìlànà wa sọ̀rọ̀. máa ń wasọ́lá ní wasọ́lá ń lọ́ ẹnikẹ́ni tí máa ń so èmi òkun ẹbí ọlọ́run ọba yóò mọ so náà papọ̀ máa nù rẹ̀ wọ́n máa ń kọ́tọ́ àní ẹnikẹ́ni bá ń já òkun ẹbí kọ́tọ́ àhùn lọ́ ọba yóò so kun tiẹ̀ náà papọ̀. àtẹnibá wá ọlá látọ̀dọ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní man sarrahu an yubzaka lahu fi rizqi ẹnikẹ́ni tó bá jù mọ́ tí kọ́lọ́hún ọba kó fi arísìkí òun kó jẹ́ kó tó pọ̀ sí i dáadáa faliyasil rahima anabi ni sọ fún ẹni bẹ́ẹ̀ ẹni kó máa lọ rè ẹbí rẹ̀ papọ̀ ìwọ tó tó jìnnà sẹ́bí àti e, e èyí ó fa kọ́là ni ó mọ̀ pọ̀ mi ọlọ́wọ́ lọ́n ṣe àti ìdí máa ń jẹ́ kẹ́mi ọlá òun gan ni kí bọ́lá òun bá ti dá ọlọ́lá àwọn ẹbí rẹ̀ gan-an àwọn aláfẹ́kọ̀ọ́ kọ́kọ́ fi mọ̀. afáwa Abdullah ibn Salam ó fẹ́ sọ̀rọ̀ nípa nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ká lè máa fi tí ọ̀rọ̀ okùn ẹbí lágbára dé ká sì lè mọ̀ pé ipò rẹ̀ ní Islam ó kọjá ń tá a sọ pé ẹ léèyàn bá tà àti lè ṣe yóò gbà ládàá yóò ọgbọ́ gbọ́dọ̀ mọ̀ sí i Madina ńgbà wọn lé kóòlù bàbá rẹ̀ ní Mẹ́kà ó wá délùú Màdínà àwọn ará Màdínà wá gbà lálẹ́ yìí àwọn ń pariwo rẹ̀ ẹni tá a wá ń pè ní Abdullahi bin Salam yìí ń jọ́ náà ara àwọn Yẹ̀wúdí ló wà kì í gbọ́ lọ́nkọ́ kì í pè yí ní ń jọ́ náà ó wá wá ńgbà kan ní Muhammadu ó ní fàájì ìtùfin náà lè á ń dúró mo wá wá láàrin àwọn èèyàn mo fẹ́ wo ta náà ń pè ní Muhammadu gan falamma tabayyantu wajha ó ní àmọ́ ńgbà tí mo tẹjú mọ́ nábì dáadáa àrọ́pù ẹnẹ wájú ẹhu lẹ́yìn sábì wájú yìí kẹta ó ní mo rí bí ah, ojú ẹni tí ń wò yìí sojú òkùnrin yẹn ó ní ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni pé fàkàna awwala shay'in sami'tuhu takallama bi ó lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí wàá gbọ́ lẹ́nu ẹ̀ wípé àti ah, ẹ̀ kí àlejò ó wá láti mọ́kà o ó wá ń pa ó wá gbẹ́sìn wá o ó gbé dáadáa wá o ẹ ti ẹ̀ jẹ́ agbọ́ dáadáa wo ló gbé wá kó sọ̀rọ̀ ká gbọ́ ó ní nígbà tá ànábì lanu sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo gbọ́ tá ànábì sọ ni pé ya ayyuhannas ya ayyuhannas ó ní ànábì ni mo pe ẹ̀yin ọmọ ànábì adamu afṣusala ẹ máa kíra yín o ẹ fi kíkì yín ẹ bá o.

ẹ̀gbọ́n bàbá yín ọmọ ìyá yín ọmọ bàbá yín ànábì ilé ọmọ sọ àwọn ẹbí yín pọ̀ o. wọ́n sọ́lù bí lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin wá ni pé ẹ máa kírun lóru o wà náà sùn yá nígbà táwọn èèyàn ti sùn ànábì lẹ́ni bá lè mójútó mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ẹ̀dì kúlù lìjánná tàbí sàrà ẹ̀yin èèyàn tẹ́ bá ti mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ sì wà lìjánná ọlọ́run pẹ̀lú àlàáfíà jẹ̀mọ́ sábàlẹ́yìn orúwà lìjánná ọlọ́run pẹ̀lú àlàáfíà nítorí nǹkan mẹ́rin yìí àṣebé yóò bá mójútó nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ó ṣe é ṣe kó mọ́ra àlùjẹ́ náà lè wọ̀rọ̀ àfi tọ́nà bá ṣàánú ẹ̀mí ọlọ́mọta ṣàánú ẹ̀mí àṣepẹ̀ bá àlùjẹ́ náà lọ. ìdí nìyẹn gbogbo àtàbá ń fi àlùjẹ́ náà ọlọ́run ọba nínú tá a gbọ́dọ̀ mọ mójútó òun náà ni pé ìmọ̀ sọ fún ẹbí wa papọ̀. anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó tiẹ̀ lámọ́lẹ̀ anabi lánìí kò ní wà lìjọ náà o ìjọ ta ni anabi ní kọ́ọ̀tẹ̀ ẹni tí ń bá ń já okùn ẹbí rẹ̀ ẹni tí ò fẹ́ rẹ́ bí mọ́ ẹni tí ń sá fáwọn ẹbí anabi ní kò ní wà lìjọ náà lọ́wọ́ bá ọlọ́mọta sì ni àti ní ọmọ àlùjọ náà jọ̀mọ́ àwọn òwò wa lẹbí lọ́rọ̀jọ́ ti lọ àwọn òwò lẹbí tá a gbọ́dọ̀ sùpọ̀ tá lẹbí rẹ tí wò gbọ́dọ̀ mọ́ ẹlòmíín bẹ tó kà sẹ́bi rẹ̀ ilé nìkan ni mo ń ṣe sí ilé ìyá rẹ̀ wọn àmọ́ ń ẹ olúwa ò àforíjì o wọ́n àmọ́ ẹlòmíín ilé elomi rẹ̀ ẹlòmíín lẹ́yìn bóyá àbúrò mọ́mí rẹ̀ nìkan ló gbogbo àwọn ọmọ dábúrò mọ́mí rẹ̀ gbogbo hàn bẹ́ẹ̀ dá mọ̀ mọ́ ìjẹ́jẹ́ bẹ́ẹ̀ náà lórí òfin àwọn afá Islam nígbà tí gbé tá a gbọdọ so papọ ọ̀nà bíi mẹ́ta ni wọ́n ra kalẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ ẹni alimahari alladhina takunu baynahum qaraba anábíwá muhammad sallallahu ẹgbẹ́ bí ọ̀rọ̀ tó sọ kalẹ̀ táwọn onímọ̀ wa mú ẹ̀kọ́ jáde mbẹ́ wọ́n láwọn tá a máa pè lẹ́bí ó ní gbogbo ẹni tó bá ti di èèwọ̀ káfẹ́ ẹni pé èèwọ̀ ni ká fi ni ká fi àwọn ẹbí wa nù. ìran tí ó fọ́ọ̀lù síbi ìran tó níwọ̀n ni ó níbi ìyá wa ìyí òun ti ẹ̀ kọ́kọ́ dúró lẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ ọmọ ìyá wa tá a jọ jáde nínú ẹ̀jẹ̀ kan náà èèwọ̀ ni ká fẹ́ lu wọn nítorí pé àwọn wọ̀nyí àwọn ẹni tó súnmọ́ wa pẹ́kípẹ́kí òun ni àwọn ilé ìjẹ wọ́n ní gbogbo irú àwọn tó bá rí báyìí ipa wọ̀nyí o àwọn ni àwọn tá a gbọ́dọ̀ má so pọ̀ ó ní bí àwọn òbí wa méjèèjì àbáwọn ìyá àti bàbá tó bí òbí wa méjèèjì àbí àwọn ọmọ wọn àbí àwọn ọmọ ọmọ wọn àbí àwọn ọmọ ìyá wa àtàwọn ọmọ táwọn ọmọ ìyá wa bá bí àtàwọn ọmọ bàbá wa àtàwọn ọmọ táwọn ọmọ bàbá wa bá bí ọmọ ìyá wa lọ́kùnrin ọmọ ìyá wa lóbìnrin àti àwọn àbúrò màmá wa àtẹ̀gbọ́n màmá wa àtàbúrò bàbá wa àti ẹ̀gbọ́n bàbá wa wọ́n láwọn eléyìí nìkan àwọn náà làwọn táwọn ọmọ ìpìlẹ̀ wa eléyìí ojú kan nu táwọn apá kan náà ní mímọ̀ tí wọ́n fi wò ó tá a bá ní eléyìí ká máa ṣàlàyé rẹ̀ lọ ó ṣeé ṣe kákókò kó mọ́ gbà wá kábá ní amọ̀ múkìlẹ̀ ní wọn wa ẹ̀rí àwọn àfẹ́ ẹlẹ́ẹ̀kejì àwọn ni ó dá àwọn táwọn gbà fẹ́ bí ni kò fẹ́ tó gbogbo ń ta kálẹ̀ wọn láwọn tí ó mọ jẹ́ bí al-arham humul qarabati alladhina yatawarithun al-arham aláwọn àtàwọn pè lẹ́bí tá a gbọ́dọ̀ sopọ̀ ó náà ni àwọn ẹni tó ṣe pé àjọ máa ń jogun ara wa gẹ́gẹ́ bí òfin ọlọ́wọ́ bá ti là kalẹ̀ ẹni pé ńgbà tá a bá kú ó lè jogún wa wọ́n láwọn yíhun àwọn gan-an àwọn ni yóò máa jẹ́ àwọn mọ̀lẹ́bí wa àmẹ́lẹ̀ yìí náà àlàyé bí ẹ lọ àmọ́rọ̀ ànábùwà Muhammad kan takò àwọn kan bẹ wọn sínú ẹni tó gbọdọ̀ jogún ànábì ti kàwọ́ fún ẹbí nínú ọ̀rọ̀ kan ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní al-khalatu ó lágbúrò ìyá wa àbẹ́gbọ̀n ìyá wa bí manzilatil um ó ní kò ìyá wa ló nínú àwọn tálùkùrá ní ti iná gbọ́dọ̀ jogún wọn àbúrò ìyá àbẹ́gbọ́n ìyá wọn sínú àwọn tó jọ́ràn yẹn lé lórí yóò nídìí pàtàkì kókún tó lè kanrú àwọn yìí o amánẹ́bù wa muhammadu laasila ó sì lábúrò ìyá àbẹ́gbọ́n ìyá ó ní kó ìyá làwọn méjèèjì jọ wà ìdí ló já pé ọ̀rọ̀ eléyìí náà ó lè mọ́ lálàáfíà tó ǹjẹ́ kí ni ọ̀rọ̀ ẹlẹ́kẹta wọ́n ní al-arham aamul bi kulli ma yashmalu rahim wọ́n ní dáńpẹ́ lẹ́bí ó ní gbogbo ẹni tó ṣe pé lọ́nà kan sí kejì ẹ̀jẹ̀ bá ti dà wá pọ̀ bí alákòóso ọmọ ìyá wa ọmọ tó ọmọ ìyá wa bí bàbá wa àwọn ọmọ ìyá wọn ọmọ táwọn náà bá tó bí ẹ̀gbọ́n bàbá wa àwọn ọmọ wọn àbúrò bàbá wa àwọn ọmọ wọn á ní bí ó ti máa lọ náà nù àwọn onímọ̀ mi wá fàá bíi pé a wà á mọ kàdórí bàbá ẹlẹ́kẹ̀rin pé bàbá wa gbogbo ọmọ ìyá rẹ̀ tán bá jọ bí wọn papọ̀ bàbá tó tún bí bàbá wa àwọn ọmọ ìyá tiẹ̀ náà àti gbogbo ẹtú tó ṣe máa ń yọ lábẹ́ wọn bàbá kẹta àti bàbá elékèló bàbá kẹrin ẹ̀rí pé sẹ́yìn ló bá sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ẹ̀dẹ́ sọ̀rọ̀ tán wọ́n ní àwọn fọ́ padà rẹ̀ wọ́n ṣe kí wọ́n tó bẹ́ẹ̀ ó túnbọ̀ sí pé ibi tá a lè fa kíní ní kíní kèló fọ́ padà àmọ́ àrẹ ṣẹ́ni gbogbo ẹ tó yẹ pé tá a bá jọ túlẹ̀ tá a bá jọ wò ó fínífíní dáadáa lọ́nà kan sí kejì apadàjọ kanra wa ẹbí wa nù o ẹbí wa nù o tá a gbọ́dọ̀ mọ̀ sopọ̀ àmọ́ àgbọ̀yé tá a gbọ́dọ̀ wá ká ro pé tá mo ní wa mọ wá búrò mi lọ sí ìdígúrò wọn mọ́ àbúrò bàbá mi ẹlẹ́kẹ̀ẹ́ ní gbogbo wa mọ̀ tó ń gbé àfihàn wa lọ́kàn balẹ̀ ọlọ́run ọba ọmọ ẹni gbogbo àwọn tá a kà á lẹ̀ yìí ẹbí ọ̀nà tá a fi máa so wọ́n pọ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni o kìí ṣe ọ̀nà ẹyọ kan la fi máa so ẹbí pọ̀ ẹbí mi bẹ ọ̀nà tá a fi máa so òun pọ̀ kò ju kákan máa pè é lọ lórí fóònù ẹlòmí náà kàn ti pé àpò ah, kan ní kí náà níta ti tó ipò ju báwọn náà lọ ẹbí mi bẹ ilé ya náà ló ti pàtàkì kẹ́ máa pàdé tẹ́ bá ti pàdé lé ọdún ẹlòmíì ti ń bẹ ọjọ́ mẹ́ta ò gbọ́dọ̀ lọ àdúgbò pé bí ìwọ tó bá ọmọ ìyá ìwọ àtọ́ ọmọ ìyá nínú àwọn ọmọ ìyá tí ẹ̀mọ̀ pàtó wa mọ súnmọ́ ara wa jura wa lọ ẹlòmíì bẹ ọmọ ìyá rẹ ara pé kò sí ẹlòmíì bẹ nu ọmọ ìyá rẹ ara ọ̀sẹ̀ kan ìwọ ìwọ ìjọba pé á ah, ìrìn sí lágbájá pé bàbá pè ẹ̀gbọ́n wọn bàbá tó bí àwa ọmọ ẹ̀gbọ́n wọn ọmọ tó jọ ọmọ ẹ̀gbọ́n wọn yìí òun àti bàbá rẹ̀ gan àárín wọn ò dán tó àárín òun àti bàbá níbi wá súnmọ́ra wọn dé ọjọ́ mẹ́ta náà ni tọmọ yóò fi wọn pé náà nílà òkè ní dáadáa tó wá jókòó tán o yóò kàn tún wá sẹ́rí ọjọ́ kan wá wá ọjọ́ kẹta wá pé ẹni yóò wá wá fóònù òsìsì ìdáyé ń jọ́nà nígbà tí bàbá òrí tó mọ wá àwa bá gbé agbádá wọn bá jẹ jùlọ àbá wọn bá yìí ń wọn ohun gbogbo yìí a ah, lọ ọ̀dọ̀ rẹ náà ah, tí ò sí ah, láti èrí ọlá náà ó sì yẹ ọ àtàná ara tèmi náà ò yá dáadáa àwọn kan bẹnu ẹbí irú ipò tí wọ́n wà nù ẹni tó wà arúkọ yìí tó ọba ilé máa wá lọ láàrin ọjọ́ kẹta bí ẹni tí ń ti ń jápọ̀ ẹbí bẹ́ẹ̀ lọ́mọ wájú ọlọ́run so ìwọ ẹbí yóò máa yàtọ̀ pẹ̀lú ìṣe bí ẹbí bá ṣe súnmọ́ wa òun náà ni ó mọ̀ fa bá ti mọ̀ sí wọn pọ̀ kí làbí wa mọ̀ sọ ẹbí pọ̀ àdìyà ká máa lọ lè bẹ̀ wọn o ká wá wọn lọlé ká lọ lè kí wọn sílé kakọ́dà nígbà míì a tún mú ìyàwó àtọmọ wa a fi wá wọn lọ a lọ retí wọn à ń sọ ẹbí pọ̀ náà nù ẹbí tó bá ṣe pé ipò rẹ̀ rúpò tó wà yìí ẹlòmí ìbẹ́nu ẹbí kódà tó ọba tún kóyàwó àtọmọ lọ bí ìgbà tó tún lọ rí fara níyìn. ipò tí ẹ̀ kó gbogbo fi bẹnu àwọn ẹbí ọ̀nà tá a mọ sójú ẹ̀ onáni alẹ́ sí lọ́ọ̀fà a lè tọ́ ah, lè ráyè ni mo fẹ́ kẹ́yìn àti fábílì wá lo wíkẹ́ndì lọ́dọ̀ mi invite wọn wá sọ́dọ̀ rẹ ọlọ́sẹ̀ ògúnfẹlẹ ní ẹpa kẹdáná kẹjẹ kí ni gbogbo yín dùn ọ̀nṣù ẹbí pọ̀ náà nìyẹn eléyìí tó jẹ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tàfàkódù hùn wàṣọ àlọ àdìhùn pé ọmọ pè wọ́n ni ọmọ aráyàn sí wọn ni ọ̀rọ̀ rẹ̀ wọn ni ẹ̀dá fún ẹ̀bá ń ṣáláàjì ṣé dáadáa náà wà ẹ jíjà mi fún wọn èyí tó ń pè lórí fóònù ni èyí tó ń ṣẹ́jú mẹ́sẹ̀jì sí ni èyí kódà níbi báyé ti labídé èyí tó ń sọ orí WhatsApp náà lẹ́ẹ̀tì mọ́ ṣọ́ra yín pọ̀ kò sí tó burú láàrin ẹbí ẹ kírẹ́ẹ̀tì gúrúùpù kan ẹ kírẹ́ẹ̀tì pílátífọ́ọ̀mù kan lórí whatsapp kẹmọ bí kíra ìmẹ̀lẹ̀ kọ̀ọ̀kan lágbájá sọ wà ókè ibiṣẹ́ ńkọ́ kíní kan kọ́ kí gbogbo yín kẹ lè mọ tí ẹ fi mọ rántí ara yín kẹ lè mọ gbàgbé ara yín bó ti lè kékeré wọn. eléyìí lára àwọn lánàá tá a gbọ́dọ̀ wọn fi ṣe ẹbí wa kọ ni. bákan náà ẹ̀ẹ́tọ́ ohun mímọ àtàkàlá mílẹ̀ amwal ìtọ́lọ́ bá jogún fún ẹ nínú owó ìwọ náà jẹ́ ọmọ bí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ́jọ́ dọ́dọ̀ tiẹ̀ kó wa takùsí sílẹ̀ bákan náà nínú tàbí mọ́ ṣe ẹbí bọ̀ òun náà ní báwọn tó bá tún wá jẹ́ àwọn àgbàlagbà nínú wọn á tún wá máa bọ̀wọ̀ wọn níbọ̀wọ̀ àgbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin wa àti kan nínú àwọn ẹbí àbúrò ló jẹ́ ti ẹni àbẹ́gbọ̀n ẹni tó wá jẹ́ àgbà nínú yín wá sí ọ̀pẹ lágbájá mo fẹ́ kọ́rọ̀ náà tán bẹ́ẹ̀ yóò sì mọ tán bẹ́ẹ̀ náà o gbọ́dọ̀ gbé àgbà sí ipò àgbà nítorí pé ìwọ náà nu ẹbí ìwọ náà padà bọ̀ wá dé irú ko àwọn àgbàlagbà bákan náà musharakatun fi afrahihim nínú tàbí máa ń sọ ẹbí pọ̀ nítorí pé bá tẹlẹ̀ sí àwọn ẹbí rẹ ìwọ náà gbọ́dọ̀ lọ bá wọn sórí rẹ̀ nípa pọ̀ náà yìí tó bí máa nù wọn lọ́bí òde kó máa wọn yìí tí ń tẹ ìyàwó mọ́ gbẹ̀yìn bí pọ́ùn lọ́bí ìyàwó wọn tọba tó ní jíwọ náà lè rà ẹgbà àpò rẹ sì rè tèmi náà fi dá sí aṣọ ìyàwó rè tèmi náà fi dá sí epo rè èmi náà fi dá sí bọ́ọ̀sì lágbára gbogbo ẹ̀ ẹnu pé wọ́n kàn yọ lásán wà láyò tó àwọn ẹlòmíín bẹ wọ́n kàn fẹ́ rí ọ níwọ̀n nílùú owó rẹ sí pé wọ́n rí ọ inú wọn ti dùn kọjá àlà tẹ́lifà tí wọ́n sọ yìí níbi ìjọ tí nǹkan dùnú bá ṣẹlẹ̀ ìjọ tí nǹkan bànújẹ́ náà bá ṣẹlẹ̀ tí wọ́n mọ̀gbẹ́yìn o èyí ọmọ kú fún ni èyí tí ààrẹ kú ni èyí tí bàbá rẹ kú ni ṣé yóò máa nẹ́bí àdámọ̀ ọlọ́run ọba dá kínní kan mọ́ wa lára ṣe rí almaru qawiyyun bi ikhwani ìkànnà àbá lóní al-insanu madaniyyun bi tab'a ọmọ ènìyàn nínú tá fẹ́ ni pé a máa ń fẹ́ rí àwọn èèyàn ní sọ̀rọ̀ àdìwọ̀n tẹ́lá àdéhùn ńlá ni tẹ́lẹ̀ sí yàn gbà mí àwọn èèyàn kan bẹ tán bá ilé wá sí yàn kò sí bí yàn ti lè mọ banújẹ́ tó ara yóò ti balẹ̀ pé é lágbájá náà wá sí ni ẹ mọ̀jà sanra wa kí ọmọ ẹnìkan ṣe aláìsọ́ lọ́ọ́ mọ̀jà rí ìwẹ̀ láwùjọ kan wá ní pé ìgbà táwọn èèyàn wá ti gbé ẹṣẹ́ pẹ̀lẹ́ o ẹṣẹ́ pẹ̀lẹ́ o kan wá sọ pé pírẹsidẹ́ntì Muhammadu Buhari ó wá dìde láti aṣọ rọ̀ọ̀kì ó wá balẹ̀ sí Murtala International Airport ó wá kó àwọn ọkọ̀ tó máa ń kó yùn àwọn ya ya bọ̀ ya yán yán yán yán àwọn níta ló ń bọ̀ wá kí àwọn tó kú ni ẹ dákun ìjọ tẹ́lò ní ìbáríwú ẹ̀ jẹ́ oníbẹ̀ẹ́ tẹ́lò kọ́lọ́ sọ́mọ tèmi kò ní kí ayé wá sí báyìí torí àríbi sọ̀rọ̀ àbẹ̀rí bí àpẹ́lẹ́ bí yìí àwọn nǹkan bẹ tá a bá ń ṣe láàárín àwọn ẹbí ẹlòmíì kò sí bínú rẹ̀ jìnlẹ̀ máa dùn tó ó ń sílẹ̀ ó ń sílẹ̀ ni ó ó ń ṣèyàwó ni ó àwọn èèyàn kan bẹ tí ò bá rí wọn nínú òde ni ó lè má dunnú inú rẹ̀ ò ní dùn náà ah, èsì wá rí lágbájá ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin ọ̀rẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì ní jẹ́ mọ́ ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹbí bákan náà yìí tó bá ń ṣàìsàn nínú wọn á lọ lè wá àwọn ẹbí wa lọ á kí wọn pé kọ́lọ́wọ́n ọba kó ṣàlékún àlàáfíà fún wọn ẹ̀rí gbogbo táwa wí yìí pátá à ń wẹ́bí lọ à ń ṣe gbogbo ẹ̀ lọ májẹ̀mú kan wá ṣe gbogbo ẹ̀ máa lànìyẹ́kan fi máa ṣe àti là afẹ́ sọ ẹbí pọ̀ afẹ́ bùn wọn lówó afẹ́ wá wọn lọ afẹ́ pè wọn lórí fóònù afẹ́ lọ síbi òde wọn lópin ìgbà tí ò bá ti ní mú wa kọlu ọlọ́run ni o gbogbo ọjọ́ tí ò bá ti mú wa kọlu ọlọ́run àásò wọn pọ̀ lọ́nà ní ìṣesọ̀nà nìmọ́ ọwọ́ agbọ́pẹ́lẹ́bí rẹ̀ kan ó bẹ́ ta tẹ́tẹ́ kò wá rí jóbi ta tẹ́tẹ́ mọ́ wá ní àwẹ̀ ah, tiẹ̀ tiẹ̀ sẹ́ndì kéjì díẹ̀ yìí ìwọ̀n ló ń kú èmi ti fún mi ah, lórí ìlú yìí ọ̀ṣẹ́ bí pọ̀ báwọn lórí ẹ̀ṣẹ̀ nu ìjọ ọwọ́ adélé wa ń sọ ah ní ìgbádùn látàárọ̀ àdíwálú dé ah ẹ̀wọ̀n mi ìdí ẹ̀rọ tí kankan mu ni ìjà nígbà tí wọ́n ra mú gúdà láì mo ti wà òkè má ṣe bí nu dáadáa oníkọ́ wa fún ló gbà ilé ìra gúdà ah ṣé mo ti ní amọ̀ ṣe bíbọ̀ ah ọ̀ ṣe bíbọ̀ báwo ọlọ́mọdé ọtún sàgbáfò bí irú yìí ọbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wá sí ìyàn síbò kò yẹ kẹ́ mú sí kò yẹ kẹ́ sígbà ẹbí rẹ̀ dóde lẹ̀ ó wá dóde lẹ̀ tán ọtí náà kò yẹ ká mọ mutí alájẹ ilẹ̀ tí wọ́n ń sòde ẹtún wọn lọ sí báwọn èèyàn ẹ̀yin lẹ́tún ṣe báyìí tọ́ ọba sọ tán ọba gbọ́ ọmọ báwọn jòkó ń bẹ̀ mọ́ ìjẹ́lẹ̀ ti ọmọ lọ iye ọlọ́mọ lè fún ní nǹkan àwọn ọmọ náà mú lẹ́bùn tiẹ̀ bàbá ọlọ́mọ tó tọ́ sílẹ̀ kàn kí ó dára èmi ti lọ́njẹ́ mi torí kò yẹ kẹ́ ẹ máa mutí níbo ìlénu yín tó ń jọ sí ìsọ ẹbí pọ̀ tó bá ti fẹ́ mú wa kọlu ọlọ́run àbẹ́bí ìwà gẹ́gẹ́ ló fẹ́ kọlu ọlọ́run àgbọ̀dọ̀ ràn án lọ́wọ́ lórí ìwé lè abẹ́lúwawa bí mọ́tìlẹ̀ yìí wà kárọ̀ mi wà ìzẹ̀ yìí wà fọ́lẹ̀ ọlọ́mọta àmì ẹ̀mí àti lọ́wọ́ láti lè mọ sọ àwọn ẹbí wa láti lè mọ sọ wá papọ̀ ìjákùn ẹbí tó lè mú láti wọ iná ọlọ́wọ́ bá ọlọ́mọta àti wà kó mẹ́ wà sọ́ni láhùmálà abdika rasulika muhammad